وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبت يا داف ولا أبا الحمد لله أبتي تيو تون دواسي تتديو جوتوني نحمد من يفرد به توحيد سبحانه جل عن النديد adúpẹ́ fún ọlọ́run ọba tí ó jẹ́ kí a mọ̀ pọ̀ nìkan ṣo náà ni ọlọ́run ọba. nahamadu ma yóò fúnra dòbí tàwíìdì. tẹ́lẹ̀ iná dẹ̀ jẹ́ ìkan nínú téèyàn máa fi ń ṣe oríire táyé tọ̀run. nahamadu ma yóò fúnra dòbí tàwíìdì. nígbà wo ni nígbà tí yẹn bá gbà á lọ́lọ́run tó dá nìkan dá ayé àtọ̀run àti gbogbo tí bẹ nínú rẹ̀. nahamadu ma yóò fúnra dòbí tàwíìdì. Ntí máa ń sọ̀yàn ọdún lóríire náà ni kéèyàn máa gbé ẹ̀tọ́ ọlọ́run fún tọ́lọ́run ọba já adúpẹ́ fọ́lọ́run náà. Subhanahu jalla ani nadidi. Adúpẹ́ fọ́lọ́run ọba tí ò lẹ́nìkan kò níyì kan kò lẹ́ni tí wọ́n jọ ń ṣèjọba ayé àtọ̀run yìí ònìkan náà ló ń dá nìkan ṣe nǹkan rẹ̀. Adúpẹ́ fún ayín. Ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo náà ni bákan náà Muhammad sallallahu alayhi wa ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ náà tún ní pẹ̀lú àwọn bí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jọ kó túbọ̀ ọba ṣàlékún yọnu rẹ̀ fún àṣọ́hábá bákan náà bí ọlọ́run kó jọ kó fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà dáadáa a ní ṣẹlẹ̀ má máa fi gbogbo gbà ṣe àdúrà ránṣẹ́ sáwọn tí ọlọ́run

a tẹ̀síwájú lónìí níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé ní àná. Wàzìkúrú àkó àádín ìd àǹzàrọ̀ qawmahu bil ahqafi wa qad khalatin nuduru min bayni yadayhi wa min khalfihi. ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم فلا أبان شلعي مفوا لطريق القرآن إن أنفاني إليه تيوان نوري وذكر أخو عاد ó ní pé ọlọ́run bá tún máa ń sọ ìtàn àwọn ànábì tí wọ́n ti rí kọjá lọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ti kó akọ̀ ààrẹ. sírí ẹ̀ta bá lọ iná sọ́ọ̀tù Yusuf náà ẹ̀rí ibi tọ́lọ́ ti ń sọ fún ànábì nígbẹ̀yìn rẹ̀ pátápátá wípé ó sì ń bẹ̀ ńgbà tí gbogbo àwọn nǹkan yìí tó ṣẹlẹ̀ ọlọ́run bá ní àwàlá mọ̀ọ́mọ̀ ń sọ àwọn ọ̀tàn yìí fún ẹ àwàlá ń ṣàlàyé fún ẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín ànábì wa Yusuf àti àwọn amọ̀yá rẹ̀ ọlọ́run lòun náre tí ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam eléyìí tọ́lọ̀ fi sọ fún pé nínú ìtàn rẹ̀ yìí o ní kí mọ̀ ń bẹ́ẹ̀

bọ́lọ̀n ṣe máa mọ́ ọmọ ń sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti lọ rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ Ànábì wa Zakariya náà aléhì sọ́lọ́tù sọ́lá ẹgbà tọ́lọ̀ fẹ́ ṣàlàyé tó sọ pé wọ́n máa kún sàlàdé ìmìdì rẹ̀kọ́nà kalamahum ayyum yakful Maryam gbà tọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ Ànábì ya wa Maryam ọlọ́nira Ànábì ò sí ń bẹ̀ ìdì ìlẹ̀kọ́nà ìyá Ànábì Ìsá lánàá àti kékeré níyà rẹ̀ ti lẹ́nà ọ̀fẹ́ lára láwọn yẹn ti ń dúpé mi ni màá tọ̀ mi ni màá tọ̀ ọlọ́run wa ń sọ pé wa ma kunta ladayhim idh yulquna aqlamahum ayyuhum yakfulu wọ́n ń sọ pé mi ni màá tọ̀ ìyá anábí wa Ìsá tó ń pè ń Jésù anabi Zakaria ló ya rẹ̀ ṣẹlẹ̀ iye wa báyìí ẹ̀hẹ́n gbogbo àwọn tá ń kà yìí tán ní láti fi júwe ẹ̀dá láti fi jẹ́ ká mọ́yàtọ̀ tó wà láàárín ẹ̀dá àtàdẹ́dá àwọn tọ́lọ ń dá ṣùgbọ́n láti máa fi rinlẹ̀ yí pé òun ọlọ́run bá lòun láyé lòun lọ́run òun lòun dẹ̀ mọ̀tàn wa dóró lòun dá wa. ìwẹ̀sìkúríà òun wá fẹ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam. ìwẹ̀sìkúríà kọ́rẹ́. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kan náà fún. àkọ̀ọ̀rẹ́dì. Torípa ànábí ọlọ́run ọmọ bàbá kan náà ni wọ́n orí ojú òpópó kan ní gbogbo wọn náà ń sọ̀bọ̀ látókè. Báwa náà ṣe jẹ́ àrọmọdọ́mọ ànábí wa Adam.

ó bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn ẹjá mú díẹ̀ wá nínú ọ̀rọ̀ ọlọ́run tánà bí húdù sọ fáwọn èèyàn rẹ̀ ń gbà náà gbogbo ohun tó bá wù ẹ́ tí wọ́n ara sọ nípa àwọn ànábì ọlọ́run ìwọ́kàn mọ́ ń sọ o kìí ṣe ń tàn lẹ́bí ọlọ́run ọba yẹn sọ ìwọ̀n. ọ̀ìlà àádínní àkọ́hùn mùhúdáun kọ́ọ̀lá àkọ́ mi ìbúdó lọ àmàlàkùn mi ìlà ìnàgbẹ̀ ìrògbò àfàlà tàtàkù. ní àkọ́ orí ilẹ̀ kan tí àwọn ènìyàn pàgbọ́ sí ànábi sọ́lọ́ ọ̀rọ̀ ànábi ìhùdì sí wọn oníbi tí wọ́n ń pè ní àkọ́fù yẹn orí ilẹ̀ ni ọlọ́wọ́ ni ọlọ́wọ́ ni tí ànábi ìhùdì wá sọ fún wọn gbà náà mo wá sọ fún èèyàn ní pé kò tún sọ́lọ́run ọba míì tó dá yín lẹ́yìn ọlọ́run o kò sọ́lọ́run ọba míì tó yẹ máa sìn lẹ́yìn ọlọ́run o ó wá ní ya ọkọ mi ẹ̀yin èèyàn mi ẹ máa sìn lọ́hun ó ní mo fẹ́ sọ fún yín lónìí pé kò sọ́lọ́wọ́ ọba mi fún yín lẹ́yìn ọlọ́wọ́ ọba o afala tàtàkùn àbẹ́ ìdí ìgbọ́kẹ́ páyà ọlọ́wọ́ ọba ní kílẹ̀ tó ń tó wò wọn náà tí ìgbọ́ kí wọn náà ṣe ìsìláàmù ní máa fi gbàlá rẹ dọ́là kí ló tún dúó ṣe. àbàlá dàdàkùn. à ó tó gẹ́ èyí tí wọn náà ṣe iláyé yìí náà tó. wọlé lè má dákun lẹ́bí iná káfárú mìíràn kan mi ní. fàájì tó ṣe láyé yìí tó àníká tó wọ̀ ní kiri yìí tó. àbàlá dàdàkùn. ṣetọ́lọ́hún ṣetọ́lọ́hún ṣetọ́lọ́hún. ṣe sọ fáwọn èèyàn kafaru min qawmihi. Ọlọ́run bá ní àwọn ìsọ̀rí àwọn èèyàn kan nínú àwọn èèyàn rẹ̀ tó ń ṣe wá àtúnkún jọ́nà. Àwọn táwọn ya kèfèrí tí wọ́n ya pòkì tí wọ́n yà yàkó yàánú wa. Ẹgbọ́n táwọn ń sọ. Inna lanaraka fi safahatin wa inna lanadhunnuka Allahu akbar ojú máa rí tó. Inna lanaraka fi safaha. Ọ̀rọ̀ wọn nìyá wá sọ sí wọ lé nàbí tí wọ́n sọ sí bàbá rẹ̀ àfà tí ni wá ń di ẹ. Inna lanaraka fi safaha sí. Gbọ́n táwọn ẹ̀hàn náà yìí sọ sáwọn ànábì ọlọ́run. Inna sọ fún ànábì ọlọ́run pé Tó bá gbọ́ wá ń pèèyàn ní Sẹ̀fíhù, ìtumọ̀ rẹ̀ ni pé òmùgọ̀. Inna. إنا لنراك في سفاهة ìtumọ̀ rẹ̀ ni àwọn ìyàtọ̀ wà nínú sàfíhù àti ṣàfíhù tọ́bá pẹ̀lú ṣàfíhù ìtumọ̀ rẹ̀ ni pé olùṣìpẹ̀

a sọ̀rọ̀ mi a dẹ̀ sọ ayi tó sọ a dẹ̀ ti bẹ̀ ibi ọ̀rọ̀ tó sọ yẹn a dẹ̀ ti bẹ̀ sórí ibi ọ̀rọ̀ sẹ́kọ̀ bí wọ́n sè ọ̀rọ̀ máa ń di ọ̀ràn sí yàn lọ́rùn èyàn hmm. kan máa rò pé òun sọ inú rẹ̀ á tún dùn pé mo sọ̀rọ̀ sí mo wú ọlọ́rọ̀ burúkú ẹlòmíì náà lè pè ń gbà mí ẹ̀ rò pé béèrè ló fẹ́ béèrè ẹ̀ẹ́kẹ́ ìbú ló fẹ́ ṣe ẹlòmíì fẹ́ ṣépè ẹlòmíì atáìpù nǹkan mi á sẹ́ndẹ̀ sórí kinní fáwọn èèyàn a máa fi fún a máa fi ṣépè fáwọn èèyàn lórí pọ́ńsò òdodo fún ni o gbogbo onye ò wa wá mì ẹ́ ìwọ tó ń sòdodo ó wọ̀dẹ̀ gbọ́dọ̀ wá gbára ta distraction àwọn nǹkan ya máa ń já sí torí pé òwúgbà tó ya fi máa sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ náà kàn bẹ̀rẹ̀ sí fèsì ọ̀rọ̀. sàrẹ́ تحت لسانه تقواته لا بد تأتي بقوله Tẹ́rí tá ń pè ní kéèyàn fẹ́ ṣorí ibú láyé. Sàádá ah. tó kú ní ìrìn tàhátà lè bá nìyí. Tẹ́rí àtórí ibá àtórí ire méjèèjì yìí. Sàádá tó kú lè márùn ìrìn tàhátà lè bá nìyí. Oríire ẹ̀dẹ́yàn láyé, ó máa ń bẹ lábẹ́ ahọ́n rẹ̀ ni o. Àkọ́wá tó lò ó lábò tàbá sí ibi kan ó lè yí. bẹ́ẹ̀ náà ni orí ibú tẹ́lẹ̀mí náà ṣe ahọ́n rẹ̀ ló kó bá o. sákọ̀ wá lóko lábò tàbá sí ibi kan ó lè yí. táwọn náà bá sọ ìtàn sọ fún ẹ lónìí tó bá gbà tó tí yíwà padà tó tí fẹ́ máa mú tí ló fẹ́ máa ṣe ṣìná lọ ó ṣe ń jalè ó ṣe ń hùwà bàjẹ́ má torí gbáwà tá ń sọ fún ẹ ṣé pé òpéyẹn ò lè ràn wá òwọ́ lónìí fún ẹ̀hùn búdà tá a ó ń kówó ìjọba jẹ owó tó yẹ kó o fi ṣe nǹkan fáráàlú ó gbà ó sì mú ẹ. ṣàkọ́ wa tó fún àwọn àfẹ́ ẹgbẹ́ yín kọ́ wà mọ́ra wọn tó fún wọn náà. ṣàkọ́ wa tó fún mi. àwọn kọ́dà mọ́ ra nǹkan ọdún fún wọn. ṣàkọ́ wa a ti obìnrin sọ pé agbára ah, ṣe lè gbé àwọn kéèkì yẹn náà àwọn olófẹ́ gbé قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين àwọn eléyìí wá sọ fún àrẹ́bí húdù ń jọ́nà ẹ pé iná lánà rọ́gà bí sáfà àti wọ́n ní ọ̀dẹ̀

Kọ̀lẹ̀ yá kọ́ Ẹ̀tú wá gbà náà bí ọlọ́run. Lẹ́sà bí ìsàfáhà tó wà láti ní ìrọ̀sù lọ́mìíràn bí ilẹ̀ àlámí. Ìwọ náà tó jẹ́ àfà lónìí kẹ́kọ̀ọ́ lára ànábì Hood. Mọ́lá yà kọ́. Kò dẹ̀ bá wọn kò jáde sakó máa fún wọn lésì ẹ̀kùnlẹ̀ tí ànábì rẹ̀ halẹ̀ wá sọ pé ìmẹ́ ànábì ọlọ́run ọ̀lá ya kọ̀ ooo ọkọ̀ tí wọ́n wá ń halẹ̀ tí wọ́n tó ń talẹ̀ ń pa tó ń sọ pé wà jẹ́wọ̀ jáfáà fún yín

èyà mélòó lọ́bẹ́ fi jẹ́ níbi tó gbé lọ lọ́dọ̀ ìjọba tó tó lè fi jẹ́ èyí tó lè fi ṣe kíní ní bóyá tó bá dùnrùn kankan mọ́ ẹ tó bá wá sọ̀rọ̀ àwọn èèyàn lè ṣe rí ìyẹn lóòótọ́ ìyẹn ara ìyẹn bùkátà sí clarification yẹn jẹ kan bú ẹ o ń pẹ̀ lọ́dẹ̀ o ń pẹ̀ ní o ń ní oríṣiríṣi àwọn èébú ló fi gbogbo rọra fílẹ̀ o ọkọ̀ ànábí ọlọ́run ní onírọ́ wọ́n pè ní ọ̀dẹ̀ wọ́n pè wọ́n lóríṣiríṣi kàkàkà ànábí ọlọ́run bá náà fún wọn lésì padà àbí kó fọ́ra rẹ̀ mọ́. Mọ̀lẹ̀ yá kọ́ ohun. Ẹgbọ́n tó kàn sọ. Lẹ́sẹ̀ bí ìsàfáhà tún. Ó ní à kí ṣe pé bóyá mo gọ. Lẹ́sẹ̀ bí ìsàfáhà tún. Ẹgbọ́n wo bẹ́ẹ̀ ni mi èdè wá rìn dín o. Lẹ́sẹ̀ bí ìsàfáhà tún. Ẹ̀dẹ̀ rú bẹ́ẹ̀ ni mi sókè máyà tí mò ń játọ́ sí o. Lẹ́sẹ̀ bí ìsàfáhà tún. Ó ní mi kì í ṣe dẹ̀pẹ́ o. فيه رسول من ربه العالمين ìtẹ́rípà fásúnà ojú agbójú agbó ìdàrú kò káwọn ọmọ ọ̀tá lẹ́yìn báwọn afá tí ń ṣe ṣe àwọn arọ́ àwọn èèyàn dánù lọ́nà bí ìgbà tó ní gbówó pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa rìn ìsàfáàdùn ẹ̀kò sí gìrìgìrì nínú ọ̀rọ̀ wa ní báwa ṣe rí nìyẹn ni àwọn ànábì ọlọ́run lábí jọ lẹ́ìsàbí ìsàfáàdùn kò sí hàlẹ̀ kò sí ìdójú agbó wàlákí ní ọdún Anábí ọlọ́wọ́ bá nítorí pójú mi tutù, tí kìí ṣe pójú mi máa ó ń tu. Wọ́lá rò torí ẹ̀mọ́ tutù bẹ́ẹ̀ náà tó bí ẹ̀mọ́ bá rìn Ó ló jíṣẹ́ mi tọ́lọ̀ ọ̀rán mi Ó ní tí mo wá ṣe ní pé mo wá jíṣẹ́ ọlọ́run ọba yín fún yín ni ọba tó rán mi sí. wà á nà lákùn náà sí hùn ní àmì. ẹgbẹ́ àná bí húdù ẹgbẹ́ bó ti ṣe ń bá wọn sọ̀rọ̀. wà á náà sí ní àmì. àwọn náà wá sọ̀rọ̀ ọlọ́run fún yín lónìí ni ṣèṣe fún yín ni ànábì ọlọ́run ọba ojú ara rẹ̀ tọ́rọ̀ rẹ̀ ò bá yí àwọn èèyàn bí wọ́n bá ń já òtún tó ń sọ fún wọn. ni àmì. ẹlẹ́yìn pé òun yẹra ẹ àwọn ni wọ́n lórúkọ tó kì í ara rẹ fún àwọn ni wọ́n lórí kìtì kì í ṣe tiẹ̀ ọ lórí kì gangan. àwa ẹ̀jí bí tó máa ń mẹ́wàá bí kò máa واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. Tí wọ́n náà rí pé lè yàtọ̀ sí ìṣesí tààrí láyé lónìí lórí social media. Allah. Táà fà ń jùkọ̀ ọ̀rọ̀ lóra wọn tó ọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rí ránmá, ọ̀rí wà sí ṣe má, èpè èébú, òní o dẹ̀ gbájúmọ́ tí wọ́n dẹ̀ ń ṣe. Wọ́n wá ń ba dátà àwọn èèyàn jẹ́ àwọn ẹlòmíì náà wá sọ̀rọ̀ ọdẹ followers fáwọn àfà tí wọ́n búra wọn yìí. Ṣáwọn eléyìí àwọn tán fẹ́ra wọ́n ṣe ẹ̀yẹ́, wọ́n sórí social media tó yẹ kí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run ọwá sọ̀bẹ̀ níbi tán ti ń fèsì ọ̀rọ̀. Àwọn àìdíbùdó. Ẹ̀lú náà tó wá dé ìdíwọ̀ studio àtúnṣe báyìí. Ah. ìwọ́n náà tó ń máa ráyè ra nù ọ. Àwa àjìbì tó. Ẹ̀rí káàtọ́ a máa mo lágàfà ẹ̀ ó kó fún wọn. Ṣé dáwà lélẹ̀ yẹn? Ṣé ṣe ọlọ́ọ̀rẹ́? Ṣé bá ṣe pèpèrè? Àwa àjìbì tó. Ó ní èmi ló sọ̀rọ̀ sí àbí mo jáde tán sí ẹ ó yá tún sọ̀ mí wá tún gbà mí. Àwa àjìbì tó. Kèfèrí ló sọ̀rọ̀ Ọya. Àwà ẹjí bí tún. Ọlọ́run bá ń bẹ̀rẹ̀ pé tẹ́yìn ní ẹṣẹ́ tàà ti gbà bẹ́ẹ̀ tí ìṣẹ́ Àwà ẹjí

wá gan-an ẹlòmíà

khulafa min ba'di qawmi Nuh. ọlọ́run bá ní tẹ́ ń ṣe èmọ̀ sí pàrọ̀ àyàn sí kó wá sòdodo ọ̀rọ̀ fún yín ni. wadhkuru. ọlọ́run ní ẹran tí o. idh ja'alakum khulafa min ba'di qawmi Nuh. ọlọ́run ní ẹ má gbàgbé pé iná fi rólé lẹ́yìn ìgbà táwọn ọmọ lẹ́yìn ànábìnúhù náà ti balẹ̀ jẹ́ tá a ti pa wọ́n rẹ́ tá a fẹ́ kún omi pa wọ́n rẹ́ ń jẹ́ náà. ní náà tún rẹ̀ lẹ́ni yìí o. wọ́n sáà dà kún fílẹ̀ kọ́lé kè bá sùn tọ́ta wọn. ọlọ́run bá rán wọn létí irú ìyà táwọn bàbá wọn tàná jẹ káwọn tèmi náà lè gbọ́rọ̀ gbọ́rọ̀ tí wọn náà máa padà wá já síyà ọlọ́ni àwọn ènìyàn lánàá mọ̀tán wọn ẹgbọ́ bá ṣe parun tó ń gbọ́ sí mi lónìí ó yín ó bàbá àdúgbò yẹn tí wọ́n balẹ̀ jẹ́ lánàá ń gbà yàwó níyàwó tí wọ́n ń dáṣàkáṣà tí wọ́n orí ẹ̀kẹ́ rẹ̀ bó ṣe ń dọ́rọ́ tọ́rọ́tọ́ kó tó lè fó padà wá jáde láyé tíyẹn ni wọ́n náà tún kò sí lónìí ọtún mú yìí. wàzáàdà kún fìlì kọ́líkì bá tọ̀tàn. oró ní pẹ́tẹ́ tàná orí tó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ fàdùkùrù oró nígbò tàná bó ṣe yí lórí fàdùkùrù oró ẹni tí mo ṣíṣà lánà orí sọ̀rọ̀ rẹ̀ dà oró ọmọ tó mú mú kú mú ń jàkí náà orí bọ́mọ náà ṣe ń jí káàkiri tó rẹ̀ tí tó ń gbálẹ̀ lépa ibi jàálà kò mú kúlàfà àmì ń bá àjẹ kàwùmí nù wà dáadáa kún fílkọ̀lì kí bá sọ̀tà ọlọ́ọ̀bá náà ìlàwà fi oró lé lẹ́yìn ta kú àwọn ọmọ lẹ́yìn ànábìnú hù tí wọ́n yà pàlẹ́ tá a kó wọn kúrò lórí ilẹ̀ pẹ̀lẹ́ kún omi àwa ṣe ẹ̀yìn kù wazadakum fil khalqi basata ọlọ́ni mo wá dá yín ẹ wá lómi lára ẹ wá dùn ún ẹ dùn wò ẹ̀ẹ́dẹ̀ wá ń jẹ̀ gbádùn lórí ilẹ̀. fadhkuru ala Allahi la'allakum tuflihun. ọlọ́ni ẹ̀rẹ̀ rántí ìkẹwọn ọlọ́run wọ́n náà tó ń gbọ́ mi lónìí òdẹ̀ rántí ìkẹtọ́ ń ṣe fún ẹ.

Àwọn ní ìwọ̀n nóhù wa ń bí já bèèrè bèèrè lọ́wọ́ A ní ìta fẹ́ bèèrè pé ṣe ń tó mú wá bá wa ní ìsinmi ní ṣe ń náà A sọ fẹ́ kókó sin ọba tó dá gbogbo ayé ni ọ. Bó ṣe jẹ́ ìmọ̀lé tí àwọn ẹni tàná náà nìyẹn o. Òun ló ń jẹ́ ìmọ̀lọ́dọ̀ tiẹ̀ lónìí náà gbogbo àbẹ̀rẹ̀ tán bẹ̀rẹ̀ rán anábì hood wọ́n ní ṣe tó wá sọ fún anípọ́lọ̀ nǹkan ṣoṣo tó dá yàtọ̀rún ẹni fún àwọn gbọ́dọ̀ máa sí àwọn onídìí àwọn ọlọ́run kéékèèké táwọn máa gbọ́dọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run. wọ́n tàbí ọmọ káàna yàrá ìbùdún àbà ọ̀nà. wọ́n ní ṣe gbogbo àwọn ojú bọ́tà bàbá àwọn ní iṣẹ́ nǹkan tó ń tẹ́ láti sọ fún àwọn bẹ̀rẹ̀ lọ́rọ̀ anábì hood ń jọ náà pé ṣé ohun tó gbà lérò ni pé káwọn má tún forí balẹ̀ fún nǹkan mi máa تعدنا إن كنت من الصادقين آه ah, wọ́n wá fi ọ̀rọ̀ tànàbí ọlọ́run láyà ń bí. fásitì náà ti máa dàrin ìdùnnà. ọlọ́run jọ máa jẹ́ kíkèsè rí yọ nínú ọ̀rọ̀ dẹ̀rọ̀ ilé àti ẹ. wọ́n ní agídí púpọ̀ wọ́n dẹ̀ láyà. fásitì náà. sẹ́wọ̀n ló wá sí. ayé àkómọ́ lọ. kèsè rí ìṣí àyà ní.

ṣùgbọ́n látúbọ̀ tó ní ṣe náà ní ìdáni jẹ́ ká túbọ̀ sọ yẹn dé ó yà wọ́n ti ẹ̀ ń fẹ́ rí ṣùgbọ́n sọ pé ẹni tó bá ń mutí ẹni tó bá ń jalè ẹni tó bá ń tatẹ́tẹ́ ẹni tó bá ń kidnap ẹni tó bá ń gbowó èlé ó ṣàṣọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí lásìkò ọ̀dọ̀ ọlọ́run jẹ́ kó dé àwọn fẹ́ rí ilé ní tí wọ́n sọ fún ànábì ọlọ́ sí yàyẹn wá dé àbí òde báwo ló ṣe wá ṣẹlẹ̀ ibi náà láti السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní facebook page wa ní Da'watul Haqi lẹ́mẹ́ Abẹ́òkúta ẹ pàdé wa lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń